Amém. يا الذين آمنوا إذا تفسروا في فافسحوا فافسحوا فافسح الله لكم وإذا قلت أنشأوا فانشأوا الذين أحسنوا منكم والذين أخرجوا الحية والناس والله بما تعملون خبير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد عليكم ورحمة الله وبركاته لكل فرد من وسلم وقال الله وقال من ولا قوة إلا بالله العظيم Thank you. tó bá yẹ ká wà pẹ̀lú agbára rẹ̀ ibi ọba padà dé bẹ́ẹ̀ ni space ti ọba padà wà nínú ìjọba rẹ̀ àtàwọn àfa ní ọ̀rẹ́ rẹ̀ àná wọ́n ní tí ọba láàrin rẹ̀ sẹ́ńtì ẹ̀sẹ̀ àfa àti tí ọba yàwó àfa rẹ̀ sẹ́ńtì ẹ̀sẹ̀ kan ló tí ẹ̀sẹ̀ àfa. Gbogbo àwọn àti ọba àti ọba àti ọba. ṣé bí wọ́n ra àwọn eléyìí sí ìgbà yẹn lọ́wọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀dàkejì kí ẹ ti kú ẹ̀ tó ju àyè lọ. ẹ̀wọ́n àwọn tí ó wà láàrin àbùsù ọ̀gbọ̀n tí ó wà ọ̀pọ̀ àwọn tí bẹ́ẹ̀ mọ̀ àbùsù ọ̀gbọ̀n tí ó wà ẹ̀fọ́ tí ó wà láàrin ọ̀mí náà tó bá lè jẹ́ pé tí mọ̀ àbùsù ta lẹ̀ fún ọ̀gbọ̀n sí àwọn àyèmọ̀kẹ́lẹ́ báyìí lọ́la àyèmọ̀kẹ́ asọ̀kẹ́ tọ́kẹ́ tọ́kẹ́ wù lọ́wọ́ dá sí lọ́wọ́. سبحانه وتعالى nípa ẹni bí àwọn subhanahu wa ta'ala ìmọ̀ bí àwọn ìsì ìmọ̀ ọ̀dà lọ́nà tẹ́yìn ní ìmọ̀ ọ̀dà bí lọ́nà tẹ́yìn. káàkiri bá ń gbèsè àṣẹ yìí.

دولة الحاسي عنه حتى 14 سنتيمتر بعد دولة 14 الثاني الثالث يبقى الحساب أنهم في ساعتين مثالية يكون هذه الواقع Nígbà náà

جاء ذلك البصر وجهه إذا كان شاب وبلد أول ما يقول يقول تسمية تسمية تسمية àwọn ọ̀nà àwọn ọ̀bà bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ìjọba wọ́n yàtọ̀ sí kìyàsù ìpìlẹ̀ kìyàsù ni tọ́lá ìjọba gẹ́gẹ́ bí wọ́n káwọn wà látàrí ìṣẹ̀ṣẹ̀ kan. جعل حديثا يقال ربنا ضار احنا الصحيح والحكمة وسلام الكلام تي على عداعك إلى الحق انه جعل شمع تي على عداعك يعني ضعيف ايضا تعليم بكسر على الكرامة انا عم بكسر لا تخلص بسوس العمل في الكرامة لا يترجع عنه ولا يترجع عنه lọ́yà ní ọ̀pọ̀ àtẹ̀kọ̀ lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀kẹ̀sẹ̀ ọ̀pẹ̀kẹ̀kẹ̀ lẹ́ẹ̀kẹ̀jọ ànàkúnyé. àti ìwọ́n bẹ́ẹ̀ láti ìbílẹ̀ tó bẹ́ sàṣà wà á rí. kò sí ajáwá rẹ̀ bá báàgì ṣe ká máa ṣe sukuru pẹ̀lú sukuru pẹ̀lú nígbà pẹ̀lú pẹ̀lú. tá a bá kó ajá lẹ́kọ̀ọ́ ó lè pẹ̀lú fún abáàsì jẹ́ ṣùgbọ́n nàjásà rẹ̀ ìjẹ́gbẹ̀ ajá nàjásà àìníyà ni tí wọ́n ní méjì ní nàjásà ẹ̀kíní ẹ̀gbẹ́ ńlára rẹ̀ ó yàtọ̀ sí kíní ìgbẹ́ ìgbẹ́ ni ntọ́ba jẹ́ gbòó gbòó ntí bẹ́ẹ̀ rẹ̀ pátá ìdájọ́ ẹ̀fọ́ ní ọmọ mi nígbà tẹ̀gbí ń bẹ lára rẹ̀ nígbà gàdí ẹsẹ̀ gbé ìmọ̀ ọwọ́ mi ẹ̀gbẹ́ nìkan ní ìdájọ́ ẹ̀gbẹ́ ọmọ sẹlẹ̀ sẹ́yìn báwo ẹ̀dá yìí sẹ́yìn gbé ṣùgbọ́n gbé bẹ́ẹ̀ wa ẹ̀dá wa ètò pín sẹ́yìn gbé yọ̀nà ìtọ́ ẹ̀nu wa kì í sẹ́yìn gbé ọdún wa kì í sẹ́yìn gbé màlẹ́yìn wa kì í sẹ́yìn gbé ṣùgbọ́n ajá ẹ̀gbin àìníyàwó náà bákan náà ṣẹ́rẹ́n khinzir ẹlẹ́dẹ̀ ọmọ ẹ̀mú ìdàgbọ́ tó lẹ́sìn ọ̀wọ́ jẹun ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ẹ̀gbin àìníyà ni. ṣùgbọ́n bí ìyàwó àwọn ọmọ ìtẹ́lẹ̀ bàbá yìí kẹ́lẹ́ ìjọba àti sọ̀rọ̀ àwọn ọkọ. kí ló ń bọ̀ sí àwọn àpá àjọ ọ̀rọ̀ àgbẹ̀ hukumu rẹ̀ hukumu tí a ti rí ń bi ajá náà ni wọ́n jẹ́ gẹ́gẹ́ náà kìyàsù nìyẹn lóṣooṣù wọ́n jẹ́ lẹ́yìn ṣùgbọ́n a rí nǹkan tó ju nọ́ọ̀sù tí ajá bẹ lọ láàyè lẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́ ká ṣá ìṣòro àfẹ́rẹ́ rẹ̀ lákẹ́lẹ́ kọ́ ìwà àbí ìṣòro àárín kankan ṣùgbọ́n àti nínà bí àti irú ìjẹ́pẹ̀ kìyàsù náà àwọn ti rí nǹkan káfíṣẹ́ nínú káfíṣẹ́ ìfọ̀jì níbi tá a bá ti rí náà sùn ṣùgbọ́n tá a bá ti rí náà sùn bá yà ní. abẹ́rẹ́ kì í áfù kan kò sí náà nígbà tí a bá rí náà sùn àkọ́kọ́ àwọn ṣùgbọ́n tẹ́sílì àdínlẹ̀ kan tẹ́sílì kan. tẹ́sílì àdínlẹ̀ kan jáàmù àdínlẹ̀ àdínlẹ̀ kan náà ọ̀pọ̀ bí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ló sàṣẹ̀ nípa rẹ̀ látara ọkọ̀ ọ̀rọ̀ báyìí. wọ́n á bẹ̀rẹ̀ وفعل تصاب ولده فمن دعها فهو بمن نوعين فمن دعها فهو بمن نوعين بعد أن يعيدها إن ربيها أمسكها وأزالها عبدها وصعمي له أوصلا من كتب الله كتب الله ترون واجب أما لو أجاب وراء أنت لا تقول لا تقول

ti ní. ẹ ẹ ti kọ́ ọmọ tó mẹ́rin gbà ẹ jẹ ẹ wà mọ̀ tẹ́lẹ̀ ọmọ bá ń tù ẹ ẹ lára ẹ ẹ wà sí dókítà sínú ẹ ṣé ibi tó ẹ lọ́jọ́ ìgbà mọ́ sínú ẹ ọ̀gá tó bá náírà yóò sì bọ́ bá kárẹ́t ádàbà mùsùlùmí ọ̀dà ìyá tí ó bọ̀ ọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ sẹ́yìn. على المسألة بجد بجد أنتم تقولون بالسبب فلن تعالى إلا تعالى فهو مكان العلم إن تمن نفسك بعد أن تعلم المفوع إنه دي أعتبر أعتبر أمسكها وتعتبر أمسكها وإن سخيت أعتبر أعتبر تردها يرد لي المعنى وصعنا الدم أتبقى صعنا الدم الفكره مع بعض مع سوبر اسف المساله ايه ايه كده أسمع سعيد Thank you. àtàwọn àbá àti àgbàgbà wípé kí lè yẹ kìláàfù kìláàsì lẹ́gbẹ́ ọba kìláàsù ìpìlẹ̀ tí èyí wá fún sẹ́lẹ̀kẹ̀ ìdàmú pẹ́ńkì ní kìláàsù ìpìlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlódé lórí rẹ̀ tí wọ́n fún wa rẹ̀ tó wà pé kò ní bẹ́ẹ̀ náà wọ́n wà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ padà yóò wà bẹ́ẹ̀ padà àti sọ́ọ̀rù kámù kan kí sì ní sọ́ọ̀rù kámù kan múlùkù lọ múlùkù sọ̀rọ̀. sọ́wọ́ lójú múlùkù lọ. múlùkù bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ. sọ́wọ́ àdìgbẹ́wárí ó sì jẹ́ two thousand and forty grams. múlùkù kan na two thousand and forty grams wà bẹ́ẹ̀. tọ́lá ẹ̀kọ́ náà kò jẹ́ bẹ́ẹ̀ dá tábùlù ìpadà ẹ̀ bá wà lọ́wọ́. ẹ̀rọ tẹ́lẹ̀ ìlà tó bá jẹ́ nínú tírílà nǹkan. أم سراء تتبعت به لقد سمعت sẹ́dọ̀ ọjà yìí ọkàn ni wọ́n ti dá sọ́ọ̀fì padà àti lórí ìjọba tó ń rẹ̀ ni wọ́n ti dá sọ́ọ̀fì padà. mọ́sálà ti bọ̀ wá mọ́sálà ti bọ̀ tọ́ka ọ̀rẹ́ jáde ń tẹ́ ìyẹn láì kì í ṣe ẹni tí àwọn ìjọba náà ń bọ̀. sọ́ọ̀nù náà mọ̀ ní ọ̀rẹ́ àtúndá ẹ̀rọ padà àtúndá sọ́ọ̀nù pálọ̀ padà. bákan náà ìgbà náà ń bẹ ń bẹ fún bẹ fún dàgbàdo ọ̀dọ́ wa káwọn ìgbà náà fún mọ́tò ìpàpá náà ní ìwòsàn tó ní. kọ́ àjíwá wà ní ìgbà wọ̀nyí káwọn ọ̀rọ̀ náà àwọn àfa àkànṣe ẹgbẹ́ àtẹ̀lẹ́yìn ìrìn ẹnì káwọn ọ̀rọ̀ náà méje wà ọ̀ القديم كما أقول ذلك علامة ابن سعد شيخ الشيخ ابن تيمية رحمه الله رحمة واسعة سبحان الله وبركاته كم الموضوع ده؟ amúlù jẹ oúnjẹ lọ́dọ̀ nígbà míì ń bẹ lọ́dọ̀ tó wá lẹ́yìn bí lẹ́yìn tí wọ́n wọ́n lẹ̀ tó wá jẹ́ sọ́ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ nígbà míì sí ẹbí twenty thousand ẹ̀ẹ́dẹ̀ wá ẹ̀rọ tó bẹ́ẹ̀ dàgbà ten thousand. Ntí o sì ṣe kàbá ọjọ́ pọ̀ ju ojú lówó náà. Olú ń dápọ̀ lẹ́nu. Báwo ni sáà sọ yìí? Ọjọ́ kejì kẹ́kẹ́ dábàá wọnú rìbá. Ó sì ìdọ̀tí ẹ ṣàkó ìdọ̀tí nínú ọ̀nà kan. tí mo ní àtẹ̀wé rẹ̀ ètò kí n tó lè gbọ́ mẹ́rin kí ni a sọ nígbà nígbà nígbà nígbà gbogbo àkíkà láti ẹsẹ̀ máa wà ní ọjà ẹ̀rọ tó ń so ìwé láti gbà láti ti wà tí ìgbà yà wà ní ọjà wà nígbà nígbà wà tó láti kó ọjà wà bí sí bẹ́ẹ̀ sí ní ẹ̀ bẹ́ẹ̀ ní ọjà lùsí wọ́n. sọ́kà bá wà fún mi ẹ̀dùn kan kí ló ń fi ọkọ̀ ìyá dáa rẹ̀ gbogbo ìgbà tó bá tó ìgbà tó bá tó fún un wọ́n ní ìgbà tí sí ẹ̀yìn wàrà ẹ̀kọ́ àbí ọ̀pọ̀ ẹ̀yìn bọ́ mẹ́ta ní lọ́dà wọlé tọ̀ ẹ̀yìn ìgbà tí wọ́n nítorí ìgbà tí láàbù wá ibi tẹ́lẹ̀ ti ń jẹ́ ń gbà ní àmọ́ àfẹ́rọ̀ síbi pípa ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́tí fún àwọn ọ̀gá ìgbà tí wọ́n ti wọ̀ ẹ̀ wọ́n ti mushkila lẹ fàjà àṣà àbùn mọ́sálà yẹ ọ̀sùn mọ́sálà yẹ ọ̀sùn ti nígbà tó bá wà lẹ́kọ̀ọ́ ha ṣùgbọ́n sàtì asùnwọ̀n ọ̀bẹ tàbí ọ̀bẹ tàbí àfa àti àgbàdo sàtì bá sọ̀rọ̀ mọ́ra yóò tó ẹsẹ̀ yá kí ni àgbàdo ẹsẹ̀ yá ẹsẹ̀ àdéhùn ti yàtọ̀ sí ọkọ̀dá wà sí wọn ọ̀rẹ́ ẹ̀kọ́ mọ̀kàn wọ́n mọ́sálà tó wà bẹ̀ tí ẹ̀yìn bá wà àbá tó sọ pọ̀ tó wà fún tí ẹ̀ bá wà bẹ̀ mọ̀ ṣùgbọ́n tó ọ̀sẹ̀ tẹ́sílẹ̀ ṣùgbọ́n tó ọ̀sẹ̀ tẹ́sílẹ̀ ọ̀hún àwọn tí a máa san náà sọ́nà mi fún wa ṣùgbọ́n tó ọ̀sẹ̀ mi ìka àtọ̀ ọ̀sẹ̀ wa ní oní funfun kí ni ẹ̀yìn kún mọ̀ tẹ́sílẹ̀ ọ̀hún à ń dábẹ̀ bí sọ̀rọ̀ jọ̀ọ́ àti àti ìdí ọ̀sẹ̀ ìdí ọ̀sẹ̀ اتاكد من كاميكا كاميكا انا شوكولاته علاقه بعد وحاجات حاضر يراقب ولا تتبعه ولا تتبعه ولا تصبر ولا تصبر فان تعلم وبدأت وعيه بعد ان يهدمها يرضيها امسكها واسلمها ردها وصاع من تعب ردها وصاع من تعب اليه هذا المسلم حتى تبدا وعقوله اتي بلغه lẹ́yìn tí a lè sọ ìyá ìdájọ́ lẹ́yìn tí a lè bá ní tàbí ìyá ọ̀tọ́ni ọ̀rọ̀ mọ̀tàbí ìdájọ́ ẹ̀dá wọ̀nyí láti kí a sọ ìyá sọ. ayé ilé ẹ̀rọ àti ilé àgbẹ̀gẹ̀ yẹn kan àwọn àwọn àti àwọn ọmọdé yẹn sọ̀rọ̀ pẹ̀lú àbúrò rẹ̀ lọ. àwọn àbúrò tí ìbúrò ti jẹ́ ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ thân tình ông bà của thầy nó không phải nó phải thật rồi rồi fi àwọn sẹ́ẹ̀tì yẹn sí offline tí wọ́n fi sí offline tí wọ́n bá ní offline yẹn mọ̀ ní stop wa. wọ́n lè kọ́ mi kọ́ fi wọ́n sì fi spíkà ká máa fún wa lọ́sọ̀ mi spíkà. Thank you jọ́sẹ̀ tó bọ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ sáré ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ìgbàlá òjì lọ àwọn fún àwọn ìdílé mọ́sálásí ọ̀sán sọ fún àwọn fúnta tóbi yẹn wọ́ wọn náà sọ fún àwọn nígbà tuntun bá tóbi yẹn wọ́ tóbi yẹn wọ́ أين ذهبت لا سيأتي الكون يتكلم بها الله سنية موافق ما تكون لو كان يعتقد بها كلمة صعبة ما تكون موافق Então, só, meu povo, meu amor, meu Senhor, kankan wa ìfẹsẹ̀ ọ̀rẹ́ lórí wípé a àṣẹ òdodo lọ́wọ́ ọ̀rọ̀ ṣe lọ́wọ́ ọ̀rọ̀ ṣẹlá lọ́wọ́ ọ̀rọ̀ lọ́yà tẹ̀lé àbísí gẹ̀gẹ́ pàtà sọ̀rọ̀ ní ẹ̀wà ọ̀rọ̀ gíga ọ̀gá tẹ̀lé ọ̀bí ẹ̀rọ lọ́wọ́ àti tààtì kí wọ́n fẹ́ lè wáyé. 1901. 1901 nineteen wàhálà fíkù ọtí ẹbí àwùjọ máṣá ọtá àwọn tó da lẹ́yìn tó wà mùsùlùmí ìgbàgbọ́ ọdún tó bí èsì ní ìgbà àwọn ọdún tó mùsùlùmí ọtí àwọn tó da ọdún tó bí èsì ní ìgbà àwọn ọdún tó mùsùlùmí ọtí àwọn tó da ọdún tó bí èsì ní ìgbà àwọn ọdún tó mùsùlùmí ó ti kíkà tí ó sẹ́yìn ní ìlú ó ní kẹ́kọ̀ọ́ fún àwọn sẹ́yìn ní káàkiri ẹ̀ máa ń bọ̀ àwọn fi tí ó kẹ́kọ̀ọ́ wọn lọ. so wọ́n yà ní nineteen thirty yà á thirteen thirty ní ọ̀la ìgbàdì oníkàtà sọ̀rọ̀ ní àṣùgbọ́n fáwọn ìjà ti nípa fámìlì àwọn oníyàwó mi tọ́ka nípa kí wọ́n sábà wọ́n mọ̀ òun ní sẹ̀jí yà wọ́n wani abu da sai jiya ne yi wani baraka ma fi wani da da da kira ba ta da ba wani diya diya diya diya diya ni ba ta da ba da ba da biyu da da ma'amu da fa da ba 希腊人在外面很传统，希腊教当官的，把他们的来自本 حفظ القرآن قبل البلوغ وعرف ذلك اليوم تيدا ọmọ kan wà lẹ́tọ̀ ṣáájú kó tó bàlágà tí wàhálà ìdájọ́ rẹ̀ yìí ìjẹ́ bàbá rẹ̀ ní twenty seven tí ó kù bá nígbà ẹ̀mí àti ìjọba ìyàwó twenty percent wà á kó ọ̀sán ìjà náà lè kú. ṣọ́ọ̀bù ìjọba ọ̀hún làwọn kò ní bá ti rí o ẹ sábà níbi ọkọ̀ wa. èmi kò bí ìyàwó kí ọkọ̀ rẹ̀ o. Right, hadisi kada a kana ta fare wani da kina ma da rida ya yi tsari ɓangaren da ne ke shi ba a fara nufiya ba a kuma yi na bata ce so ya mu ya ji da ba da ya ta ta ba ai ya mu ya ta ta ba ya ya ta ba sai ya ma ko ki ne a wani da ne ne ba ani a fa Allah sai ki ruwa ta ba ko ṣùgbọ́n ìdẹ́mi ti fara àgbára. bí wọ́n ṣe wà dé ègbò yìí. ẹ ẹ lẹ́sìn yìí yọ. náà kí lè kàn bá dùn ní ìlú ọ̀gá ìlú kọ́kọ́ ọjọ́ sàmì kọ́kọ́ ọjọ́ kọ́sọ̀ wọ́n tó wọ́n ṣe tó wọ́n ṣe bá wọ́n tó ṣe bá wọ́n ṣe bí wọ́n ṣe bí kọ̀ọ̀dí yá kíkà kọ́ni bá sọ́nà bá àyè ọdún tí wọ́n pẹ́ ọmọ sixteen years yóò wọ̀ ẹ́ thirteen. ninety six àyẹ̀wò àwọn ọ̀pọ̀ nígbà wà pẹ̀lú ìgbà tí wọ́n sá máa dàgbà nígbà tí wọ́n rárá. ẹ̀kọ́ ọdún ìyá ẹtí bàbá mi nípa pọ́npọ́n tẹ̀lẹ́yìn tí ìgbàlagbà ṣé kọ́kọ́rọ́ rẹ̀ wípé ọmọ kan dára àbú ara láti kékeré jẹ́fọ́ ìta lọ kó sí wàhálà. tó sì jẹ́ bàtà ọmọ ẹ̀ lọ́ra wa táìmù tó bá ń sẹ̀wọ̀n láti náà wọ́n máa ní ìdí ẹ̀dá bí sílẹ̀ ẹ̀dá ọ̀hún. a kò kan náà. wọ́n fẹ́ẹ́ sọ̀rọ̀ àwọn ìlẹ̀ ẹ̀dá ìdí ìṣèǹkẹ̀kẹ̀. نعم أعطيتي Ìjẹ̀wé wo bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ ọdún kọ́ọ̀bù rẹ̀ náà ní ìlú ọ̀pọ̀ ẹ̀yìn wàlẹ́ ọ̀rẹ́ yìí ọ̀sìn bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbí ọ̀bẹ́ ọ̀ ayé tu bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àpinnu agbára ìdílé ló bí mi kú náà ìyìn tí ẹ̀rẹ̀ mẹ́ka tí wọ́n àmọ́ sọ wípé làákàyè rẹ̀ ò o tó tí ó sì máa bọ́ ọ̀pọ̀lọ. kí máa rẹ̀ nígbà tí dábì ìdájọ́ tí ó yà bọ́ọ̀sì àbí tí nǹkan bá tó ṣe rẹ̀ yọ máa ń lè padà pé Não, a verdade é que eu gosto de fazer ìgbéyìí bá ti lálẹ́ jù kì í lọ́wọ́ tọ́wọ́ ti lálẹ́ jù tí wọ́n bá dọ́gba ẹni tó dọ́gba lọ́wọ́ ní ọ̀rẹ́ ànábì. Thank you alábòjá yẹn kìtì kìtì láti bọ̀ bàbá ìbò dáhùn láti kó sọ yẹn àdéhùn ni màá bì nínú dára yìí táwọn sọ pé gbogbo ọgbẹ tí a máa ń fara ní ọkọ rẹ ọlọ́run mọ̀lẹ́ka fún àmàlẹ́ka ayọ̀rọ̀ bá fún àwọn ọgbẹ dàjẹ́ náà wọ́n máa sọ fún wípé ọ̀tálà kìlá ọlọ́run wọn bá gbogbo tiwọn náà bó ṣe pépé tó pọ̀ sákàsẹ́lẹ̀ àkàlẹ́tì ẹgbẹ́ dómìnà. شو بيحصل لي عدو لي ولا ṣùgbọ́n lílẹ̀ ní kò ní jẹ́ ọ̀dọ̀ pẹ̀lú mi. àwọn àgbàlagbà wa sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bọ̀ akọ̀fin ń rò ìyá bàbá wa ibi tí ọkọ̀ ní ẹ̀sìn wípé bẹ́ẹ̀ ni tọ́bí ọ̀sọ̀ ló fi ibú ní ọkùnrin inú ìborí wọn ẹ̀ ń bá ti gbá gbogbo rí rẹ̀ ká ní ìgbà tó rí o. sókè ah bàbá bá tó lẹ́yìn bàbá tó ti rí bọ́ọ̀ ọkùnrin tó gbọ́ ọgbà sọ nínú ìbú ní ìbú ọkùnrin ẹgbẹ́ náà pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ nìkan tó ní pé ni ìgbà gíftàdì náà ẹni náà níbi tó tuntun rí sáré ọdún sẹ́ẹ̀sì gbogbo tó bá ti dàgbà ìwọ̀nba ló ń lọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ láti ṣiṣẹ́ kọ́dà ìgbà tó wà láti ní ìgbà tó wà láti ẹni ìgbà tó wà láti ọ̀n bá yà bá ìgbà tó wà ní ọ̀n bá yà tó ìgbà tó wà wà bí ma ojú ẹsẹ̀ àbújí fún ọkọ̀ ọ̀sùn lọ tó kú ní àwọn bàbá ilé àbújí fún ọkọ̀ ọ̀sùn lọ kọ́dà lẹ́yìn tí ni o ọkọ̀ ìkan ọkọ̀ ìkan fún ní gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀pọ̀ kí lẹ́yìn ọ̀sọ̀ fún ní ìjọba ayé tí ó ń bá ìjọba òkú sí ní níjọba ìgbésẹ̀ rẹ̀. àwọn àgbà sí àwọn ọ̀sọ̀ kan kò sí nínú ọ̀pọ̀ mùsùlùmí kò sí nínú ìṣẹ̀lẹ̀ yóò wà ní máa sọ pé igi eré ìrọ̀dá ẹ̀yọ́ ńlá ọ̀dà ẹ̀fọ́ sọ̀rọ̀ nígbà gíní o ìjẹ́ ọ̀dà ti pé igi pọ̀ ẹgbẹ́ ìgbà òṣìṣẹ́ yìí kó fẹ́ dá bí nà bí bàtà ń parí ẹni kí ni ọ̀rọ̀ ṣe ìdílé ọ̀dà ẹ̀yọ́ ńlá ọ̀fọ́ ọ̀dà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kí ni ẹ̀fọ́ ọ̀rọ̀. ọ̀pọ̀ ni mi lọ ni. síbi ká gbára pèrè yìí kò sí wá àwọn akíní àgbègbè ọ̀gbọ́n báyìí nígbà tó bá tẹ̀ gba ayé bó ti bá ọ̀rọ̀ yà ẹ̀ bá wà àti ìwé ìlà ìlà ìlà ìlò ìlò ìlò ṣé àbí àdìgbò báyìí wà lọ sọ fún abẹ́ nípa èyí sì kọ́ ọ̀rẹ́ náà. kí a máa jẹ ilé à. ọmọ mi ọmọ mi bá wúlẹ̀ lọ fún ẹgbẹ́ wọn fún kí ọmọ mi lọ fún ẹ. ọmọ bẹ́ẹ̀ ni ọgbẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀. luna kọ̀tún la. luna kọ̀tún la. yàrá lẹ́yìn ọ̀sìn kẹrẹ́ ọ̀sìn ọ̀sìn méjì bá ń kẹ́ lẹ́yìn ọ̀sìn kẹrẹ́ títí tí wọ́n kọ́ kí wọ́n wà níbẹ̀ wọ́n mú kí. ǹdàlẹ́ lọ. àbí ìgbà tó kọ́ ọ́ ìjọ tí àwọn ìwúlò ọ̀sẹ̀ láti dé ṣẹ̀fà àwọn ọ̀rọ̀ mi. Thank

bọ́ọ̀lù ẹ̀ka ọ̀gá yẹn. ọ̀gá yẹn ti rẹ̀ bá ọ̀gá pẹ̀lú ìyí ọ̀gá yẹn já lọ. àbúṣọ rẹ̀ fún igbó àtúnṣe rẹ̀ yìí. ọ̀gá bá sọ wípé ẹni kéde borí obìnrin kàfẹ́ tó bá ti kéde o tó ti kàfẹ́ náà tútù ó bí ẹsẹ̀ ní tí ẹ ẹ kò tú àjẹ náà ẹ tú wọlé ẹ ti fi ẹwà àjẹ náà. nínú ẹ̀rọ àgbàdo àlọ́ lónìí sí mímọ́ lẹ́kọ̀ọ́ inú ìgbàlódé ọ̀gbọ́n ta náà ìgbà nira lẹ́nu ní mímọ́ dínà tí ó sì mọ́ tí ó máa wá fi pálọ́ọ̀kì mú bọ́ọ̀lù slippers ìmọ̀ ìmọ̀ náà. báyìí ìjọ ìjọba sáyẹ̀nsì bíi bẹ́ẹ̀ náà tí ó máa kọ fa ẹ̀sáàmù rẹ̀ ẹ̀kú mi sí lẹ́yìn ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún dákọ̀ sálẹ̀ wa ìyá ẹni tó bá wọn bá mẹ́rin ọ̀gbìn ọdún ẹ sì wá wọn nà bí ìwẹ̀ ayé nígbà tí ó nǹkan mú wa bọ̀ ọ́ ní ìmọ̀ ọmọ ọ̀gá ọ̀gá tó ń bá ìwà ọ̀gá márùn ti lọ mọ́ àwọn ètò ìwà ẹ̀wà tàdúgbò wá sí àwọn lẹ́yìn ẹ̀rọ ìgbàlódé ọ̀gá bọ̀ọ́lù ìgbàlódé ọ̀gá ni kí ló kù ti láti kò sí àwọn ayé ọkọ̀ òṣèlú ayé. ìlà ń kọ́lé ń bá àti ọ̀dọ̀tọ́ ayé ìfọ̀dù sí. yọ̀ọ́ máa ọba tí ọjọ́ yóò tó tọ́ máa yọ̀ọ́ kọ́ fún ọjọ́ ìgbàlẹ̀ tó mú ojú ń kọ́ sí làwùjọ tó bẹ̀ ìyá rẹ̀ nìyẹn. polisi àwọn ọ̀rẹ́ ti máa gbà ẹ̀ ẹ̀ gbà kó wuli ma ti ń sẹ́ ẹ̀ bí a ti mú ẹ̀ kíláàsì kò sí wàhálà ṣé káwọn ká sì túbọ̀ padà wọn sọ fún fún ọ̀rọ̀ yìí fún wọn wọn lọ jọ kan fún fún wọn lọ kó sọ. ìkásílẹ̀ ń bọ̀rẹ̀ wọn lọ kó tí wọn kún bẹ̀rẹ̀ yẹn ẹ̀yìn àwọn ẹ̀rọ yẹn pé àwọn táwọn sọ pa kásọpá fẹ́ sẹ̀sẹ̀ láì fìmọ̀ kan kò sí ìbànú kò sí ìbànú nítorí pé ìbànú ìṣẹ̀lẹ̀ yọ ọmọ ẹjọ́ ṣùgbọ́n nígbà tá a bá dá ẹ̀ tó bá di wàhálà sí ara rẹ̀ àti jáde ní ìwọ̀n ní ọmọ àwọn àfọwọ́ àwọn ìfáàgbàwò fáàgbàwò sì gọ́ọ̀rọ̀ ìbídá ìgbà iná ha sọ gọ́ọ̀rọ̀ ni. kí ni àwọn akọ ọkùnrin ẹ̀ka tí ọba ti lọ́wọ́ táwọn wà lórí ọ̀gá sílẹ̀ de lè de di gíláàsì di mẹ́ta mẹ́rin ní ọdún o lẹ́yìn ọ̀gá ìgbà wọ́n lọ kiri bí ọ̀tá bọ́ọ̀ sì sọ̀rọ̀ ìgbà nínú ọ̀lẹ́nu ọ̀rẹ́ ìgbà ìdáwọ̀ ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀ lọ́dà kì í ẹ̀sẹ̀ bí tó wọn lè kọ́ sọ́kà bàbá wa ní ẹsẹ̀ ní kíkọ́ sẹ́yìn bàbá ti ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ ní iṣẹ́ náà wọ́n máa fà yé ọ̀dọ̀ ẹ̀ bọ́sùn bọ́sùn bá yé omi lọ́nà sẹ́yìn bíi tí mo dẹ̀ sílẹ̀ láńtẹ̀ náà ẹ̀yìn tí ó wọ̀ ọ̀sẹ̀ tó ní ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ ìṣẹ́yìn máa ń wọ́n ọ̀pọ̀ ìṣẹ́yìn máa ń pè mo ní ọ̀pọ̀ ìṣẹ́yìn máa ń pè báyìí mo gbọ́dọ̀ ìjọba ẹ̀kọ́ láti kọ́ ìpínlẹ̀ ìgbà ẹ̀dẹ́ lẹ́yìn tẹ̀lé bá a bẹ̀rẹ̀ lọ́wọ́. ilà ilà ilà bàbá àgbà. Thank you. ìmáàmù buhari takú sọ́dọ̀ lọ́wọ́ sọ̀tàlá ó sì ń dájọ́ irú ìwà náà ṣẹlẹ̀ jáà fi sunan ìdáná tùmílì nínú àdìsí òṣùnà ìdúgbò nìkùnrin rọ́bì ọlọ́bìnrin àwọ̀ àna rajulan ضرير البصر أتى الرسول صلى الله عليه وسلم فقال يا رسول الله kọjú ọ̀wá ìwà àbíyá ni ọlọ́run ansan ọwọ́ ìdájọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àkẹ́yìn ọ̀gá ìlà ọ̀kẹ́ mùsíbà yìí bá bẹ̀rẹ̀ nǹkan òkèlè ìgbà nígbà nílẹ̀ èsì nǹkan ọ̀sán ojú ọ̀rẹ́ gan ah kàbí ìgbà wọn kọ́ ṣé méjèèjì ó méjèèjì ni. àgbàdo ìgbà ó ṣe ìtìbà àwọn ọ̀gbẹ́ ẹ̀ka bẹ́ẹ̀ kí n sàgbà ń bẹ̀rẹ̀ fún ọ kọ́dà ẹ̀sìn ìgbà padà wà ń ṣe ìtì sọ̀báàtì fọwọ́pọ̀ fọlẹ́ nìyẹn wọ́n yóò bá lè mú ọ̀rẹ́ tó ṣe sùúrù ṣe kó lè bẹ̀rẹ̀ ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ farabalẹ̀ sí dáadáa lọ́wọ́lá pé mo fẹ́ wà níwọ̀n láti bẹ̀rẹ̀ fún ti mo fẹ́ lẹ̀ yìí àbí mo gba ọ̀kẹ́ tí ọ̀nà ìwà mi ní kọ́ ọ̀kẹ́ ní kọ́ ọ̀kẹ́ ní kọ́ ọ̀kẹ́ báwo bá yọ̀ padà sọ fún abala àbí báwo yọ̀ padà sọ sí ìyẹn sọ ní ìlú ìlà ìdáhàlà ojú àgbà sí ìlú ìlú gbèsè. arínàbí ẹ̀ nígbà yìí. ọ̀pọ̀ àwọn akọ̀kọ̀ àbí ẹ máa ń bẹ́ẹ̀ ni kéèyàn bẹ́ẹ̀ ni àwọn ṣùgbọ́n náà mẹ́ta ní kíláàsì àti abẹ́bẹ́rẹ́. Thank you what's happening that we are in now. Bọ́lá jẹ́ ntọ́jọ́ ní pé ọwọ́ abáyọ̀ ẹ̀mí kékeré tí èèyàn sì bá ẹkú àlàyé. Bọ́lá jẹ́ nìkan jẹ́ àlè bẹ́ẹ̀ ni wọ́n bá lè ní ìlú ìgbésẹ̀. Ìjọba ọ̀pọ̀ ìjọba ọ̀pọ̀ ẹ̀kú àti ìdílé ẹ̀kú àbọ̀dá kìíní ẹ̀mí kìíní ìlú ẹ̀mí. àwọn ìtẹ́jú ara rẹ̀ yóò ti lò sódì ìyá ti lò dì gbogbo sẹ́yìn náà kìíní ti wọ́n bá ti. wọ́n máa ń kọ́ ọba ojú ìfẹ́sì wọ́n ti tẹ́jú ara rẹ̀. ọ̀sán náà tọ̀tọ̀ àwọn àgbàlagbà sọ pé àyè ìgbà náà. sur précision جاء في جاء في السنة البخاري وكلام من حديث أنس بن مالك رضي الله عنه قال قال بعض الزمان قال الله إذا قبض إذا ابتليت عبدي بحبيبة fasobɔrɔ awuda tuntun ni gbɛgbɛrɛ ɛgbɛnna gbɛgbɛrɛ yi le pata yanni tí n bá ti gbɛrɛ tó ní ka sí méjì jù lára rẹ ɛfɛ sɔdu ɛsɔ dɔrɔn na àjẹ náà ɛfɛ sɔdu. lẹ́yìn náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn sọ̀hábà náà tó ló ń kà nínú àwọn wọ́n fẹ́ gbọ́dọ̀ yìí nínú wọn àbẹ́ náà bá sọ̀rọ̀ wọ́n bí àbúrò kan náà sọ̀rọ̀ àbúrò bàbá dájú bàbá wọ́n ní àṣàlẹ̀ àti ìfúnadìt wọ́n bí àbúrò kan náà sọ̀rọ̀ wọ́n pẹ̀lẹ́ náà tọ́ntì bẹ́ẹ̀ náà jọ̀mọ́ ẹ̀já bí ọ̀sán àwọn tí wọ́n bá sọ pé ìyànfẹ́ wà gbẹ̀gbẹ̀ tẹ́lẹ̀ sí ọ̀dà tó bẹ́ẹ̀ ni ṣe yọ ọ̀dà fọ́nà tó ọlọ́run wọ́n yọ àmọ́ ìyàwó ìyàwó ìgbésí ayé ọ̀hán ni jọ́nà àgbàjọ́ àgbàjọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbàjọ́ tẹ̀lifẹ̀ ó sì lè jọ́nà àbòsí ẹ kò sí àgbàjọ́ pé ẹ náà tí ó dùn ún pọ́nà mọ̀ lọ́kọ́lá péjọ lẹ́nu lọ́wọ́ wọ́n á bí àgbàjọ́ àbílẹ̀ ṣé àbúrò àgbàjọ́ àgbàjọ́ àbẹ̀tí kọ́sọ́ tó dúró. عباس رضي الله تعالى عنه نعم. إن يأخذ الله من عيني نورهما يأخذ الله من عيني نورهما وفي لساني وقلبي منهما نور وفي لساني وقلبي منهما نور باللسان وقلبي من النار عقلي دقي وقلبي ويرضي لغل قلبي ذكي وعقلي ويرضي لغل وفي فمي صارم أسترف ماثور وفي لسان وفي لسان وفي فمي وفي فمي شرعت مصر كالسيف ماثور وفي فمي شرعت كالسيف ماثور وإن أحسن شيء أنت تضيره وإن أحسن شيء أنت تضيره صبرا إذا ما جرى صبرا إذا ما جرى بالكوي مقدور صبرا إذا ما جرى صبرا إذا ما جرى بالكوي مقدور صبرا إذا ما جرى بالكوي مقدور ọlọ́dà bá lè ìlàkùnrin ìlàkùn mi náà ilẹ̀ ìyanu ọ̀rọ̀ máa bọ́ ń bá bẹ ìmọ̀lẹ̀ tí bẹ́ẹ̀ ojú méjèèjì lójú bẹ́ẹ̀. fàfilisa ìkọ̀kọ́ níbi èmi ẹ̀ ọ̀ka ìgbàlódé méjèèjì ni ó sì dá padà sí bí ahọ́n àti bí ọkàn mi. Ìwọ nǹkan lẹ́ẹ̀mejì ti há wọn. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ dákọ̀ọ́ ìgbèdè lágbàá gbogbo gbogbo tí ò bá ń wọ́wá bá wá àbá kí wọ́n wá bẹ́ẹ̀ dùn bẹ́ẹ̀ kí wọ́n wá borí ìpìlẹ̀ ìná pẹ̀lú dábọ́lù tí wọ́n ní màá tóbi kọ́ ló dábì yẹn àwọn màá tóbi kàmá àti dábì là mọ ọ̀dà wà wọ́n ẹ̀yàn kan ẹni ibi ni wọ́n pọ̀ lọ́wọ́

ṣé ẹ sì rí tájà wọ̀ bí tá a dì wà nínú àwọn ṣe ẹ ẹ ẹ ẹ ẹ tomorrow if you die, don't let كيف لا جاء من حديث محمود ابن لبيد وحديث في بن سلمة بن الحسن النبي صلى الله عليه وسلم يقول يبقى احب الله مش قادر انت تلعبهم ده طبعا معرفه يعني ده بيجيب كام اسم مسلمين ونازل لا اكبر انت ايه بحبهم ايوه الله نعم ده وضعك عليه يا صاحبي ده يا yóò ní ẹsẹ̀ òkú ní ṣe bẹ́ẹ̀. alábí wa ni tó ń bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan ìbùkàlà ọ̀hún yìí máa ń fàdà wọ̀ ọ̀dọ̀ wọn ni dáhùn fún mi bẹ̀rẹ̀ ìlú ọba nífẹ̀ẹ́ ìfẹ́. àti ìfẹ́ àwọn ń sọ fáwọn fáwọn àwọn sọ fún mi ẹ ń bá wa lẹ́sẹ̀ sùúrù pọ̀ pọ̀ rẹ̀ ti sùúrù kẹsàn-án yẹn sùn ọ̀pọ̀lọpọ̀ ládàá àti ọ̀pọ̀lọpọ̀ máa wà pẹ̀lú ẹ̀yẹ nígbà fà tó fi dání pé bára ẹ̀ bá ń ṣe é yẹn àwọn ẹgbẹ́ ọ̀bẹ̀ náà fọ̀ ìjọba fún àwọn amadu kìgbà. ẹgbẹ́ yẹn ti já pé àwọn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ náà. ayé àwùmọ̀ ìṣe fún ìrànlọ́yọ̀ náà ti lọ́dọ̀ rẹ̀. Bàbá sọ̀rọ̀ yẹ́ ẹ̀kọ́ náà láti ọ̀kan o ẹ̀fọ́ súnmọ́ lásìkò ọ̀dọ́. Àmọ́bí ni ẹ ń bá ṣe sùúrù pẹ̀lú rẹ̀. Wà máa ń gà sí à. Ẹ bá wá ń kéèkì. Ẹ̀gbọ́n sáré ti sọ. Ọlọ́run náà ní Fálà Wuli Gazawu. Yọ́ọ́ máa kéèkì ní bàbá kúrẹ́ inú kúrò yẹn. Mo kọ́ ní sọ̀rọ̀ méjì. Ẹ̀mí ọ̀sẹ̀ máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni àbọ̀wọ̀ ká máa ní wù lọ́nà ìwà yìí wọ́n sábà máa ń ṣẹlẹ̀ ọ̀nà ẹ̀ pápá. ní sọ̀rọ̀ yà á ti rí ọ̀dù ìlú bí ẹ̀yìn ní kátìmọ̀ ṣe bá bọ̀ kátìmọ̀ ó tún súnmọ́ ọgbọ̀n ẹ̀ máa bọ̀. Thank you. tí mo ń ṣe sábàbù mẹ́fà ọ̀rùn mi. láàrín ìdílé láti ìdílé kan mi. nínú tí mo ń sábà sábà nínú àdáhùn jùlọ àwọn ẹ̀kọ́ bá sábà súnmọ́ mi a lè má fi àyà kan obìnrin mọ́lẹ̀ débi pé kàkàrà nínú dáadáa kí ni mo ń sábìbò kẹtìmọ̀ ìjùmọ̀ yìí sábìbò ń fọ́ ogun tó bá lè máa fọ́ ogun tó bá lè máa gbé dáadáa lásìkò tá a sọ pé a fẹ́ kọ́ láti máa fọ́ ìmọ̀ ń sábà bò ń fọ́. ọ̀pẹ lọ́pọ̀lọpọ̀ mi ìwà tó bá a lọ́dẹ̀ bíi pẹ́ẹ́bí ẹgbẹ́ ìwà ọ̀pẹ fún òkúsù lọ́kùsù ayé ó kẹ̀kọ́ fún ìwà bẹ̀rẹ̀ sí fi àwọn sí ọ̀kẹ́. Báwo ẹni tó kátì wọ̀ ọ̀pẹ ní ìgbà láwùjọ sẹ́yìn òbí tó láti sọ ọ̀tà. Ìjọba ìgbàlá ti àlọ́ àbájọ́ mi náà gbàgbé mo ti ń mí ìtọ́gbẹ́ ó ṣe díẹ̀ náà kátìmù yẹn ọ̀sẹ̀ tẹ̀ bá ń dalẹ̀ wọ́n yìí wọ́n wá bí ọ̀rẹ́ eléyìí wọ́n ti yẹn bí lẹ́yìn tí ò tẹ̀lé ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ láìjẹ aláǹdẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀sìn tí èèyàn bá sọ́ọ́dún ìgbẹ́ tó bá dáa tó bá dáa ẹ̀yẹ̀ wọ́n kò sẹ́gbà tí mo lè ṣe fẹ́ẹ́ abẹ́ fagbe ọkùnrin náà obìnrin náà ni. iná àgbà sì fà á tó dẹ́ pé ká yé èèyàn ọ̀gá yìí bó ṣe yẹ إياه ومن لقومه ورب إياه بجمالية تتحدثون ولا أرى مني الأثر ولا أرى مني الأثر هل هذه دنيا ظلم في ظلام مستمر في مستمر ويله هل أقضي الحياة بغير عين أو نظر يا يجب الصدار ولا العظم ويرتعون بلا ضرر وكازاتي هي نظيري وكازاتي هي نظيري

látàlùkì ẹlẹ́yìn ضاعك من خلق البشر اليوم ما شكل سمك السماء yàrá fún fẹ́ńjọ́ kan ká fẹ́ mọ́rú wa láti yàgbá fún báàsì ṣe ká lè máa kó àdúrà papọ̀ fún wa wọ́n ní máa ní máa ṣe àkìlọ̀. máa ṣe àkìlọ̀ sẹ́mẹ́ kí ni kọ́lọ̀ ọ̀sán lẹ́nu. ìnira tó ti kú ọ̀pọ̀lọ kó tó bẹ̀rẹ̀ oríyàwó mi máa ń ṣàlàyé ìsámá. náà ni bóun ni kọ́lọ̀ ọ̀sán lẹ́nu. Dáhùn mi máa ń ṣẹ̀mí ìsámá. White ni àbí black. Dáhùn mi máa ń ṣẹ̀mí ìsámá. Green ni àbí yellow. Dáhùn mi máa ń ṣẹ̀mí ìsámá. Wọ́n àmọ́ ń gbé ìyá wà á máa ń tè é wà á ọmọ ẹ̀rọ. kí lè pè ní mẹ̀lẹ́nà kí lè pè ní okùn kí lè pè ní oṣù fẹ́ẹ́ kí n sì jẹ́ kí n bí ìyá kí n rí. olùdíjà mẹ́lì ya ìbíjà mẹ́lì ya dáadáa mo ń fetí kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìgbẹ́ mẹ́ta mi ìyọ̀wọ̀ ẹ̀yọ́ àwọn ni áá àbúrò ọlọ́run ọ̀tọ̀ fàbẹ́ ẹ̀rọ súpà ìbọ̀sẹ̀ báyìí ìgbà mi mẹ́ta rẹ̀ áá fàbẹ́ ìbẹ̀rẹ̀ ìbọ̀sẹ̀ mọ́gbọ̀ ìjà mẹ́lì ya ẹwà tó lọ pa sẹ́mọ̀ mọ́ máa ń gbọ́ bẹ́ẹ̀ sí máa ń sọ láàrin ara yín gbà mí wà lánà ọ̀rọ̀ tí ẹ̀ rí ní ìgbà tí ẹ̀ rí kọ́ àbí nǹkan sá في مسيسة بسيكة بتبيني كتنا هل هذه الدنة أربع العرب مسيكة أيي شعب ولا المسيلين من دولة زي في مرعب عامل مستمر فضل عامل مستمر وسنسان بالعرب وسنسان بالناصر كلهم بقولنا سمعتنا من النجوم تايمنا الباب من الشعب يا رب كل كويس tí a fi kọ̀ọ̀kan ìyá ọkọ rẹ̀ ìyàwó ní kò rí bẹ́ẹ̀ wọ́n á wàìláàrù ẹwà wọn tọ́lá ń fi kàmí láyé níbi ìdíje ẹ̀sìn aláàpọ̀ ìdílé àyà ṣé bẹ́ẹ̀ sì náà wà á lò lẹ́nu bí ẹ̀kọ́ irin ìta ẹ̀ lójú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ṣe ẹ̀dá bí ẹ̀kọ́ irin ìta ẹ̀ ìjẹ́ ní kẹ́kẹ́ tó kọ́kọ́ sẹ́yìn. ẹyẹ ẹ jẹ́ wọ́n gbé lọ sí àbọ̀dù ẹ jẹ́ lọ bọ́ òtù sẹ́ńtẹ̀ ẹ̀yẹ wò mẹ́. yẹtí sí kọjá kọjá ọgbọ́n máa gbọ́dọ̀ ní owó púpọ̀ púpọ̀ ní ọ̀pọ̀ sí orí à nínú nínú ní ta fún mi ṣebí yàgìrì ṣe wà á tó wà ẹ̀ àbọ̀rọ̀ àti ṣé ó jọ bí àpapọ̀ atẹ́ tí wọ́n tó mọ̀ ẹ́ lọ́jọ́ rí lẹ́yìn sí ẹ̀ ẹtí kìíní ẹ̀mí fi máa kọ ìgbà máa pé ẹgbẹ́ mẹ́kúnlẹ̀ báyìí ibi ó ti lẹ́yìn ẹ̀mọ́ ló ṣẹjọ́ ibi bá wọ́n sì mọ́ ọ́ sẹ́rí èyí sì máa gbọ́dọ̀ ọ̀nà dúbì tí wọ́n nà bẹ́ yẹ́yẹ́ ṣe wà wà wà wà. ìgbà tí wọ́n máa gbé gbé bọ́ọ̀lù wúta tí wọ́n bẹ̀rẹ̀ kí ni fúnfún fún ọ̀gbìn gbọ́dọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kí ni jẹ́ bọ́ọ̀lù. wọ́n máa ṣe

ní mẹ́ka ebi mo fọ ní papa yìí náà sì ti ń fi gẹ̀ẹ́sì kókó bí mo lọ sí ọ̀pọ̀lọpọ̀ ní òkà láti yí ọ̀dà ọ̀bàrà àti ìrìn àdá papa tẹ́ fún mi ń lẹ́bí sọ́jú ìtàn mi àlùfẹ́ ìjà máa dé lẹ́gbàsá èèyàn ní mi mo ní èèyàn ní mo ní èèyàn lójú ẹni tí ọ̀wà mi ilé wa kàlẹ̀ tó ń tẹ̀lé àlùfí dàmà ìlú bá dọ̀rọ̀ ní tí ò lẹ́mí tí ò lẹ́mí tí àwọn ọmọ bójú ara rẹ̀. Àlùfí dàmà ìlú sọ̀rọ̀ àlùfí dàmà ìlú sọ̀rọ̀. Ìjọba ìwádìí sọ̀rọ̀ àmọ́ ń jẹ́ ẹ̀ ọlọ́wọ́ bá mú sí bọ́ọ̀lù yẹn láì sí ìsẹ̀rí láì tẹ́ ìsẹ̀rí kí n tó tọ́ ọ káyọ̀ ọ̀gbọ́n gẹ́gẹ́ tí ẹgbẹ́ sẹ́yìn kì mo kàn sáà ẹgbẹ́ ìwọ̀n bá ti bọ̀ sí gan. ọmọ ìjàlá ẹjú mi lọ́rẹ́ bí ayé máa kì í sùn ní padà. sígára àti wá gbé níbi bòbí lọ ayé wáyé wá ń rẹ̀ mi yóò ti ẹ̀ ilé ẹ̀jẹ̀ mi rí lọ ẹ̀mú ti ọ̀gbẹ́ mi wáyé. ọmọ ìjàlá ẹjú mi lọ́rẹ́ bí ayé máa kì í sùn ní padà ọmọ jẹ́ gidigidi mo fẹ́ sọ ìkúlẹ̀ bọ́ọ̀lù fún èyí tí mo fẹ́ sọ nítorí ètò yẹn wọ́n pọ̀ wọ́n bá pè kó pẹ̀lú tọ́gbà tó ń bọ̀ ọ̀pọ̀ fún ẹ̀rọ ọmọ ọ̀pọ̀ wọ́n wà kí á lò wọ́n bá gbé ọkọ̀ náà wọ́n bá gbé ọkọ̀ náà wọ́n bá gbé ọkọ̀ náà wọ́n bá nítorí ìkíni tó rẹ̀ ń tí ó bá kọ̀ ọ̀lẹ́ òun náà mọ̀ nínú ẹ̀ka ìlú ti sẹ́wọ́ wọ́n ọkọ̀ náà sì mọ inú ẹ̀rọ ibi tó ti sẹ̀ kó níbi ìrù sí ọ̀rọ̀ rẹ̀ ah, ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó bí ní àwọn ọ̀nà ọ̀nà sáwà rẹ̀ àwọn náà ń náà kù sí báàtì náà lẹ́yìn ní ibi ìfì náà ó náà mọ̀ ní tẹ́lẹ̀ gbọ́dọ̀ ìṣẹ̀ àwọn ṣùgbọ́n wọn ọkọ̀ rẹ̀ kú tọ́wọ́ ajẹ́ tó máa gbọ́dọ̀ àwọn ayé tọ́wọ́ rẹ̀ wá síbi tẹ́lẹ̀ máa ti agbede yìí ohun tẹ́ ẹ bá fi mọ̀ pé tọ́wọ́ agbé ọlọ́run náà bẹ̀rẹ̀ máa sọ pèsè ẹ sọ́ra ń bẹ̀rọ. ọ̀rọ̀ yóò fi yà wọ́n lè ṣe fi ẹ́ ìyẹn gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn méjèèjì fún. bàbá ẹ̀ dákun bàbá yẹ wákàtí mẹ́ta lórí ọ̀bẹ tí wọ́n kọ́ ọ̀bẹ dákun. ẹ̀jẹ̀ awa yẹ ẹ̀gbọ̀gbọ̀ wákàtí ẹ̀jẹ̀ yẹ tiẹ̀ ló lẹ̀ tiẹ̀ pé ọkọ̀ ìbílẹ̀ ló jìjì ni. yàrá ìjì ń kúrò ní sẹ́yìn wọn wọ́n wọ̀ lẹ̀ sí ọ̀la nípa ilé kí àbúrò àbúrò sí ọ̀la nípa ilé kí àwọn bá dá adé lọ́dọ̀ bàbá wa ń dẹ̀rù àbúrò ìkàkẹ́ bá wà níkà. 你要把这手给你干，你干你干你干了。俺没办，绝对不能你干是一分，俺没我人。بسم الله